اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار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 اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين كيف تكون من أهل القرآن ورأي جدادي ويجوكو تسبية النفس وتربيتها وترقيتها الماضي ìpín nínú tí ọmọ ènìyàn tó fi lè pọ̀ ẹ̀mí ara rẹ̀ mọ́ òun ni kó wá báwo ni a ti gbájúmọ́ al òṣèlá nípa Muhammad sallallahu alaihi wasallam wá jẹ́ àmọ́ fáwọn èèyàn kan bẹ́ẹ̀ máa wá tá a jẹ́ ẹ̀dá olóyè wọ́n tí wọ́n ní àwọn ahlullahi wa khassatuh gbogbo wọn ahlullahi wa khassatuh ahlullah àdẹ́bí tí wọ́n pè wọ́n ní wọ̀kọ́ sọ́tọ̀ wọn àjára lé ọlọ́run nìkan wọ́n tún jẹ́ àwọn ẹni pàtàkì àwọn ẹni ẹ̀ṣà tọ́lọ́wọ́ bá ṣàwọn lẹ́ṣà fún rárá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn iná ń àwọn ahàlùlọ́hí ọ̀kọ́ sọ́tọ̀ ìgbà míì wà máa wà láti jẹ́ ní ọlọ́run báyìí ọlọ́run ni máa ń ṣàyàn lẹ́ṣà rẹ̀ ṣùgbọ́n níbi ìdánilẹ́bí sọ̀rọ̀ àṣọ́lám sọ níbi hadithi anábìjá mọ̀ pé èmi àti ẹ náà a lè wà nínú ahàlùláhí wa khassatuh ahàlùláhí láti ń tẹ́ báwo láti máa wà ní ahàlùláhí a máa wà nínú ahàlùláhí wa khassatuh tàà ti lè jẹ́ ahàlùkùrán ìjọ ahàlùkùrán kájálálùkùrán kìí ṣe ká jẹ́ alálùkùrù áánì pẹ̀lú ọwọ̀ ká jẹ́ alálùkùrù áánì pẹ̀lú páwà gan ni àbàdùnkù tó ṣe wọ́n tí gbogbo ẹni tó bá ń lè wá bí wọ́n ṣe fẹ́ so papọ̀ mọ́ Qur'an bí ìgbà tó ń wá báwo lòun ṣe fẹ́ so papọ̀ Allahu Rabbul Alamin fa kayfa takunu min ahli quran láti wá jẹ́ alálùkùrán láti jẹ́ ara lé alùkùrán láti jẹ́ àwọn ẹni kùrán láti jẹ́ ẹni tó ṣe pé òun àti kùrán ní ìjọ wà papọ̀ ni yajibu alayka an taltazima bi khamsati umur àwọn onímọ̀ ni wọ́n máa ń sàwọn nǹkan márùn-ún ìgbà ní àwọn ará wọn fa ó kò gbogbo ìjọ sójú kan pé àwọn nǹkan mara àwí wọn lọ fi bá pọ̀ ànì nǹkan mara àwí wọn fi lékè ìjọba wọn fi bá pọ̀ ànì wọn náà wá sí wàá ṣe gbájúmọ̀ nǹkan mara àwí máa lọ pọ̀ ànì. فإذا التزمت هذه الأمور الخمسة tuwan lo duni mun kamara mu ta tashi fa anta insha Allah min ahli alquran wato wannan ahlul qur'an وأنت بذلك من أهل الله وخاصته ونتي وأنواع أهل الله وخاصته كيف أولا عليك بالعناية بتلاوة القرآن بتلاوة آناء الليل وأطراف النهار tilawa tẹ̀lẹ̀ Qur'an èyàn máa ń di ààrùn Qur'an pẹ̀lú fún mọ́ ń ka Qur'an jẹ́ kí Qur'an ní èyí kíkà dẹ́kù di nǹkan tó ṣe pé tó ò bá tí ìka Qur'an lójúmọ́ o ò tí ìgbádùn for that day kí ọ̀dọ́ máa fílẹ̀ pé ara ah, mi ṣe bákan tí wá ló fà ṣe wà pé lápẹ̀júwe tí yóò bá sì jẹun oníbára ti máa ń ah, ara mi ò ṣe dáadáa dáa pé mi ò tí ìjẹun láàárọ̀ ìlú fà á tí ẹ bá padà wá jẹun tán kí ní ó ṣẹlẹ̀ yóò balance oúnjẹ ló ní ìṣẹ̀lẹ̀ jẹ́ oúnjẹ nípò á kó ti dàbí oúnjẹ jíjẹ tiẹ̀ náà kó ti dàbí nǹkan tó bá mu tí ẹgbẹ́ tó bá tí jẹ́ lójúmọ́ báyìí tó bá tí ìkàpọ̀ ayé lójúmọ́ ohun tí ìpín bá mọ́ fíìl ẹwù sọ̀lọ́wà tó kọ̀mù ẹni tí òkú ti bá ti rán lọ́rùn dáadáa tó bá tí kí n bá ọ̀kan lórí balẹ̀ pé á mi ti ti fàjẹ̀ mi ti ti zùn mi ti gbìgbì tó bá ṣe láì níjọ́ tó bá tó kí n tọ́ báyìí lọ́kàn lórí ṣe kí n jẹma lọ́tọ̀ balẹ̀ jẹ́ kí kò á ní kí ká kúrọ̀ wọn a mọ́ sọ fọ́nà gbogbo wa yòó mi yà lọ ní lójúmọ́ o ṣíṣbù lójúmọ́ tí mo máa ń kà iye nǹkan báyìí o lè fi péèjì pín o lè fi júṣù pín o lè fi éyìnbó pín o lè fi ṣúrọ̀ pín o tún tó lè fi pín o lè wó pé á ah, lójúmọ́ mo fẹ́ máa ka fifty page tágbára rí o bá kà mo fẹ́ máa ka thirty page tágbára rí o bá kà mo fẹ́ máa ka twenty page ojoojúmọ́ wàá ṣe ti sáwọn ẹ̀ lójúmọ́ agbára àti 250 lọ fẹ́ mọ̀ká 100 page wà ní time oní time láàárọ̀ oní time lọ́wọ́ ọ̀rọ̀lẹ̀ o lè pín sí méjèèjì bá àtàlfàjẹ́ mo fẹ́ ka 20 pages bẹ́ẹ̀ lọ bá tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ṣá mo fẹ́ ka 20 pages àwọn kúbílẹ̀ náà before kí n tó mọ́ sùn fẹ́ mọ̀ká 20 pages tí n bá ti jí báyìí ọgbọ̀n ìfàjẹ́rẹ́ fẹ́ ka 20 page kírètì táìmù yẹn jẹ́ kí táìmù yẹn dàbí àdéhùn tó ti fọ́nà wọn bá gbé ṣùpánà fún ọ̀tá ààrẹ èpò mátà tí ń bá àmọ́ ṣe lọ́wọ́ o tí ń bá ti jí báyìí tí ń tó ṣe nǹkan kan lórí ilẹ̀ ayé yìí ìfẹ́ ọkọ̀ kan lẹ́yìn tó bá ti fọ ẹ̀yìn rẹ̀ tán bẹ̀rẹ̀ tìláwà tó pọ̀ ti mọ jí láti di aago mẹ́rin àbọ̀ ti jí láti di 5 a.m. ti jí láti di 3 2 o'clock ni wọ́n máa ń ṣe ìyàmù lẹ́yẹ tú tó ti jí ẹ ti bẹ̀rẹ̀ mo ṣe yẹ kí mùsùlùmí ṣe wà ní mo ṣe yẹ kí mùsùlùmí ṣe wà ní wàbí hádà tẹ̀sùrù ní ààrẹ lọ́pọ̀á wọ́n náà wà ní àwọn lọ́pọ̀á ìtùbá wá fẹ́ kàgbìyànjú látẹkùn gọ́ọ̀lìyàn sí ibi wọ́n látẹkùn jáfíà látẹkùn gọ́ọ̀lìyàn wọ́n látẹkùn jáàfihàn wọ́n jẹ́ aláṣẹ níbi òfẹ́ ka Kùránì wọ́n sì jẹ́ aláṣẹ ètò níbi òfẹ́ ka Kùránì wọ́n jẹ́ aláṣẹ ètò pẹ̀lú pé kó wá rò tún fẹ́ máa parí orí Kùránì kan lójoojúmọ́ lójoojúmọ́ throughout of your life aláṣẹ ètò yẹn lọ sí tó bá padà yá òun nílé kọ̀ntínú ojoojúmọ́ òun nílé sí àwọn alfa àtàmọ́rí fẹ́ parí Qur'an lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ ọ́ ní pọ́pọ̀lọpọ̀ wọn àsìkò tó mọ́ sábà bọ́ sí inú oṣù Ramadan àwọn tí ẹgbọ́n bá tó mọ́ ń gbìyànjú tó lẹ́jọ́ mọ́ bẹ̀ẹ̀ tí lẹ́yìn Ramadan wà rí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn àwọn nǹkan tó kù tí wọ́n mọ́ ń ṣe kéré ó jẹ́ kí lásìkò pọ̀ pọ̀ pa ṣùgbọ́n ìwọ níbi tó bá ti lọ sí àṣejù sí o padà lè ṣe mọ́ ó ṣàṣejù lálùṣà dàdínà àádọ́n ìlà wà padà tó bá ti kí àṣejù bó ẹ̀sì ẹ̀sì ní borí rẹ̀ tó lòdì ní kọ̀ntínú bẹ́ẹ̀ náà ni láti fún jáfíyàn mọ́ṣẹ́ aláṣẹ ètò fọ̀tẹ̀sẹ́sọ́nà lókùnrù káàna màkúrọ̀ wà wá jẹ́rin tí ń yẹ kùrù ánì lódì báwọn lùwá ṣe yá láti ètò ونقول أن يمر عليك أربعون يوما ولم تختم فيها القرآن كيف تجي في قدام بشاية قد ما قفيت القرآن أشيتوني لا سيما وأنت طالب العلم وتخجلوا وجه student of knowledge وما قرآن كاولي كيو دادا أوالي يقول أولي أوكي قرية القرآن in 40 days àwọn ẹni rí àná wọ́n ní ààmẹ́lì kankan nù wọn tí 40 days yóò wà kọjá tí ò ní ka Kùránì odidi odidi odidi pèsè ọgbọ̀rọ̀ àwọn àtàwà náà ń gbé ayé lónìí ní àfà kí ni ń jẹ́ àbàrún ẹ̀yàwó mọ́ni àfà ní a fi ìyàwó ní kọjá ṣaharun kọjá fẹ́lẹ̀ rí kó tó parí odidi alùkùrán هل أنت تكون من أهل القرآن بتلاوة القرآن والإكثار من هذه التلاوة هم القرآن هم القرآن وادي أهل القرآن تقول تزوج من القيامة وانا انتبه ويقرأ قرآن بعد هو رسول اقرأ ورتل كما كنت ترتل في الدنيا اقرأ ورتل ويا عمر قرآن في كل يوم كاسوسي kí kò rẹ̀lẹ̀ mọ̀ta sókè bí wà láti jẹ́ rígbọ̀ gbọ́dà lọ́kẹ̀yà bá. bó ṣe tó bá dogo ìdàlùkẹ́ kiyama wá ní kó mọ́ ká kó mọ́ ká wá ní ibi ipò tó fẹ́ wà nínú ọgbà àlùjẹ́nà ìdàlùkẹ́ yá mọ́ o ní inda ààfin aya o ní bi ìgbẹ̀yìn aya tó bá kágbẹ̀yìn ka wà nínú ọjọ́ ni en ti wá mọ́ lára látàlí la la tali ní ó ṣe pé kó ata mi wà ká بهذا تكون من أهل القرآن هذا أولا ثانيا ثلاثة حتى تكون من أهل القرآن عليك بحفظه عليك بحفظه gbìyànjú àti ha lọ́pọ̀ àmìṣòrí èyí tó dájú ní kó ha gbogbo ẹ̀ látòkèdélẹ̀ tó bá lè ń gbogbo ẹ̀ ha ìyànjú tí wọ́n náà ní tó ha tó méjì mọ̀ ní alkùnrin tó bá lè ha tó ní sá alkùnrin ha ní ṣọ́lọ́ kùnrin ò lè ha ní ṣọ́lọ́ kùnrin ha tó ní ṣọ́lọ́ kùnrin على الأقل هو وصف وقد مش وقوها هكذا حفظ القرآن شيء عظيم بحفظ القرآن تكون من أهل القرآن فالنفوضة من القرآن ذاتا قطوها القرآن الشوري وتنصمك ولا توانوا أهل القرآن قولي كبير قولي مجي حجه ودوا فيها سنة àwọn ka Kùránì aha Kùránì sórí kò tí tó hátà tó tìkìnà ìrọ́bàl Kùránì ìrọ́bàl Kùránì kẹlẹ̀ kẹta ni ó gbọ́dọ̀ lè ṣe ìrọ́bàl Kùránì wal maqsud bil ìtumọ̀ ìrọ́bù níbi ليس معناه كيف تمارني معرفة الفاعل والمفعول ومعرفة المبتدا والخبر ومعرفة المفعول المطلق والمفعول لأجله كيف يقوم هو قماع نعم وشرب هو به وقد إعراب المقصود بالإعراب هنا ضبط حروفه والنطق الصحيح بكلماته gbogbo tó wá fẹ́ tàyọ́ àkó pẹ̀lú ṣe yẹ kúpẹ̀ kó mọ́ sàfọ̀ ààrin ní kàkùkà kó máa ṣe pé ó tí ń ká kàkùkà rẹ̀ ní pẹ̀lú mọ̀ orílẹ̀ kàkùkù ààrin ní kíkà tó dá alhamdulillahi rabbil alamin mọ́sàn bọ́bẹ̀ pé àkọ́lá ti kàkùkù ààrin ní قراءة مجودة متقنة تقيم فيها الحروف كما جاءت تخرج الحروف من مخارجها الصحيح كم تعبد لتقيم وعندما هو تم نسعى وانا وانا كان لي بوايو اما بوايو لان دنزاتي وانكيو ادي لان بوايو لنو تروشش التين àwọn tó tó wá fi sí wọn lẹ́nu àwọn ẹ̀yẹ́ tó wá fi èdè wọn wọ́n tó kí ń kí wọn kọ̀ọ̀pá ó gbà pé táwọn bàbá yẹn bá fẹ́ ka àwọn aya kọ̀ọ̀kan ó ń lẹ́nu wọn ó ń lẹ́nu wọ́n padà wá ń ka sọ́rọ́ tó lè fa ti hà lọ́nà tí ń fi ń yí aliamudu lila ira biliya lamina ara amani rayimi malik yomi yagana abudu wa yagana sayini سيرنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين báwo bàbá wá ṣe lè pín gbà ní ó mú wọ́n kàn pé dáadáa àmọ́ ahọ́n wọn ò rí pọ̀ kò rí pé albayanu àwọn kan máa dúró ní wọ́n máa ní fátíhà táwọn bàbá wa kà pẹ̀lú páwọn wọn lọ́tọ̀ sí ìtẹ̀sìn yẹn wọ́n máa lò ní pàtí alálùbáríkà yìí tàbí wá kí tàbí kí dáadáa ń kọ́ wá nìyó èyí wọn ṣe alálùbáríkà kò sí ìdọ̀ ọ̀rùn wà ẹ̀rọ ọ̀bùn fòrà olùgbòdò jọba mẹ́ta ó gbọ́dọ̀ gbìyànjú pé kó pé nígbẹ́lẹ́ bó ti ṣe pọ̀. mọ́kà jẹni tá kan wù pé gbogbo tá bá ti ṣe ní الرابع وكذلك حتى تكون من أهل القرآن التفقه فيه وفهم معانيه التفقه فيه وفهم معانيه àṣàtọ́lọ́tòhù fi alùkùránì tó ń ká tó ha sórí tó pè mú ṣe ẹkùn pé tó gbẹ́gbẹ́ tó wà náà tẹ̀kùrù mi sáré lùkùrán bí fáhàn ní lùkùrán wà wà ní àwọn alùkùránì pẹ̀lú kó gbọ́dọ̀ alùkùránì wíyé ó gbọ́dọ̀ àwọn ẹni rí àná wọ́n nígbà táwọn káàrin lẹ́rí ìkọ̀ ìrànà kùrán ó láwọn tí wọ́n kọ́ àwọn àtọ́pọ̀ àwọn lálùkùránì ọ̀nà tó gbà fi kọ́ àwọn ní pé táwọn bá ti ń ka áyà mẹ́wàá àwọn òní sì kọjá rẹ̀ àbí táwọn bá tó gbàgbọ́ ìyá áyà mẹ́wàá ó máa understand it ìwọ ní sí ṣàfihàn Oh, ó gbàgbọ́ you want over hundred ní Qur'an ó dìde àrùn Qur'an ní wàbá hawin al-shafa bó lọ sí lágbọ́ yìí boy? Don't you Qur'an wíyé kill lá Qur'an show? ọ sì mọ̀ yóò ọba jẹ́ ẹni tí wọ́n náà lè kátìrà fún ara rẹ̀ kátìrà tẹ̀sí ọ̀lẹ́ tàfà rẹ̀ ó yá ma jòkó tí àwọn halakọ́tù tẹ̀sí máa dájúmọ̀ wọ́n ní àǹfààní pẹ̀lú ìmọ̀ tó ṣe sàǹfààní púpọ̀ mi ènìyàn ẹgbẹ̀rún Qur'an wọ̀fà àmúlò Qur'an ọ̀fẹ́kẹ̀rún Qur'an kó mímọ̀ nípa Qur'an tó Islam ibn Taymiyyah al-Hafiz alayhi rahmatullah ẹ̀dàkùn tàbí mọ́tò tí ní àánú ayé lónìí ibú tí ní àtàṣì mọ́ ní ayé lónìí ibú tí ní àìmọ̀ lámọ̀ kò sí dájú mọ́tò tí láti mọ́ ìmọ̀ ni ibi tó bá dẹ̀ tí ó bá ti ròyìn ibi tí ní àwọn ẹ̀rẹ́ fi ìkan méjì ròyìn rẹ̀ kọjá sí ní ìmọ̀ tó bá ti rí tán fi ìkan mí ìròyìn ẹ̀ tí ó dá àwọn alábòsí wà láwọn ìgbà so mọ̀ sí bíbù tí ní àṣẹ ní ìmọ̀ tó ó rí ìtìrẹ́ẹ̀tì nígbẹ̀ ìṣẹ́ ayé wọn láìbò tí ní àwọn rí ìtìrẹ́ẹ̀tì nígbẹ̀ ìṣẹ́ ní ìgbẹ̀yìn ayé ah! káláwọn bá mọ̀ gbogbo wàhálà táwọn ṣe káàkiri orí ìmọ̀ lọ́lọ́kùn òjò àwọn ò bá ti dàìrẹ́tì káwọn dàìbáàtì gbogbo ẹnẹ́dì àwọn lórí ìmọ̀ káwọn dàìbáàtì tó bá wọn fẹ́ gbàgbọ́ yà lọ àmì dubai máa dàlẹ̀ aláti wà máa ń fi láti wà máa rí fásitì ìbíta kọ́ èké kọ̀ọ̀pá tó tí kò ṣe nímọ̀ alùkùránì tí wọ́n tó nímọ̀ kùránì ibi tẹ́lẹ̀ àwa o ó tó wá ní gbogbo ẹnẹ́dì pátápátá òun ò bá dàìbáàtì ẹ̀ṣọ́ yà lọ a máa sọ̀rọ̀ pa ìmọ̀ àdíkù lónìí àgbàlẹ́kù tèmíà a máa sọ̀rọ̀ pa kíńdà lónìí àgbàlẹ́kù tèmíà a bá tó wá ń sọ̀rọ̀ pa àwọn ìmọ̀ tí ò ti ẹ̀ka Islam Islam téèyàn tó wá mọ́jà àwọn tó mọ́ lọ inú ní ni ọmọ tí kò ní gbogbo àwọn ìmọ̀ yìí ni àgbàlẹ́dù tèmi àtàrà ìmọ̀ ọ̀wà tó wá ní gbogbo tó ń mọ̀ ìpàdàpàdà tó ń bá mọ̀ àwọn ẹnájì yìí òun ò bá dá ìbá àti gbogbo ẹ̀ sórí mo wọ́n lẹ́ ṣe wájú lẹ́tà yìí mọ́ ní ìṣàrí ó yẹ kébì àti ó fi àwọn ẹgbẹ́ ti bí àyẹ̀ kẹ́kọ̀ọ́ àwa náà kì í ṣe ayé tiwa náà agbọ́dọ̀ mọ bá ṣe máa tọ̀ àtàlà kúrò mi tààlẹ̀ lọ́pọ̀ pa. ní ìyá ya pẹ̀lú kò fẹ́ mọ́ dákọ́tì kò lọ́pọ̀ pa wà ṣọ̀rọ̀ lọ́pọ̀ pa. ó di mẹ́rin ó di mẹ́rin alkọ́ọ̀lì ọ̀bí àkàtì. العمل بالقرآن الاتباع àwọn àmìrì Al-Qur'an lẹ́tàánú ni ìtàánú ni pé nǹkan bá ní Al-Qur'an ká máa lò ó nǹkan bá ń bẹ́ ká máa ṣe kí ni ká máa lò ẹ̀kọ́ Al-Qur'an ní kọ́ wa ká máa rí lára wa kí á ẹni yìí kẹ́kọ̀ọ́ Al-Qur'an ẹ̀rí wà rẹ̀ ẹ̀rọ ẹnu rẹ̀ ni wọ́n tó pè wọ́n ti dé mọ́ṣáláṣí torí ìdálò àdìsọ́kún àní Ramadan wà tí wọ́n ìyámù lè ìwà tí wọ́n inú mú àwọn nǹkan tàà sọ ìta bá ní Al-Qur'an ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó ní bó ti mọ́ èyíṣẹ́ tó kẹmọ́ sọ̀rọ̀ tó ma pariwo pọ̀ ma pariwo tó òun ma bá yẹn dá lórí àwọn àdáàbò yìí wọ́n ní Al-Qur'an wọ́n ní respect fún rẹ̀ wọ́n ní respect fẹ́ni tó mọ̀ ní wọ́n ní respect fẹ́ni tó mọ̀ ní ẹni tó ju ẹ lọ ẹni tó kéré sí ẹ wàá respect gbogbo wọn àwọn tó kọ ẹ lẹ́kọ̀ọ́ wàá respect gbogbo wọn àti. tọ́jú ọmọ wàá tọ́jú wàá tọ́jú ìyàwó ìyàwó gbọ́dọ̀ kọ́kọ́ lẹ́nu ìdálùkù ànìkọ́ wa nìyẹn. bí a lè lóko mọ̀ òde ẹ̀kọ́ nìṣà pẹ̀lú àwọn nǹkan mára àwọn aláwọ̀ kí lásì tiláwọ̀tí al-Qur'an ká máa ká ẹlẹ́gbẹ̀ẹ́ ṣílùkù ká máa ha ẹlẹ́kẹta ìrọ̀wùkù ah, ká máa al-Qur'ani ká dáadáa wọ́n ká dáadáa ní Abdullahi ibn Umar ọgbọ́n tó ní wọ́n ṣe wọ́n ní tí Abdullahi ibn Umar bá gbá àwọn ọmọ rẹ̀ ní mọ́ ń fìyà jẹ wọn lórí pé wọn àmọ́ Qur'ani ká dáadáa kìí sí fìyà jẹ wọn tí wọn bá rí Qur'ani ká tí wọ́n rí ha àtìkì wọn bí ọ̀rọ̀ ẹ̀wọ̀n dé ọlọ́run ni máa ń fi yíwọ̀n yé yẹn torí pé ọ̀rọ̀ yí ha lùkù á ní tààtà ìgbó ṣe lágbára tó yẹn gbogbo wa lásìnà àlẹ́ àdáradá tí wàhálà àdúrà wa lọ́bẹ̀ ṣíjú wa a ń pèkínlẹ̀ kan kó wọ́n tó ṣe kó wọ́n tó alheri agbára yàhán kan wa pàkó wọ́n tó zákìrọ̀ àti bí mẹ́mórì kan wá ṣe lè aṣínílẹ̀ nǹkan ó jọra wọn lọ jùra wọn lọ kódà láwọn alfa lánàá wọn jùra wọn jùra wọn lọ lọ́fí lọ́dọ̀ àwọn alfa wọ́n tó kíní kẹ́lẹ́ dọ́pù sọ́jẹ́lẹ́ ọ̀dọ́ pẹ̀tà àwọn alfa àti wọn lè ha nǹkan kìtàbù làwọn mọ̀ ń lò ìmọ̀ wọn mọ̀ ń kọ sínú tíra ọ̀dọ̀ àpò ìhàdì àwọn àdìsí wọn mọ̀ ń kọ sínú tíra ìwọ́ tó rẹ̀ lágbára àti àmì ẹwùn àpò ìhàdì ní ṣe yọ pé ìdàlá ló dín ní دلالة إني أطاعك بعميجي كان دلالة دين الشيوطي ودلالة دين المحل هو ميجي جيرو وباك موانشي إما كسويت أتي عربي كين يعني دلالة دين الشيوطي ولو وضعك بالحب قوة الحب وقوة الذاكرة وقوة العارضة الآن وعده والدلالة الدين المحلي قلنا شيء أما ضلوا في كون الحساب ká sírò nǹkan ká dá nǹkan papọ̀ mọ́ra wọn ká gbé ìjọ gbà lọ́wọ́ fi kẹ̀. àlùbáyà lọ́wọ́ rẹ̀ níta fún ilé ìyá fún ilé níta wá fún ilé àtọ́ fún ilé ọjọ́ ìjọba pípé tẹ̀fṣírì táwọn ọ̀rọ̀ tó wá dàbí pé ìkan ṣe kẹ̀kẹ́ ṣe kan wá papọ̀ ó ṣéjù ájúra wa lọ ni abdullahi ọmọ lórí wọn bá wọn ọmọ wípé àbá ọmọ kùránì kà dáadáa ló jẹ́ pé gbìyànjú kó ọmọ kùránì kà dáadáa gbìyànjú kó owó jẹ́ tó mọ̀ sí tìláwàtò kùránì dáadáa gbìyànjú ẹni tó ṣe pé òun mọ̀ tẹ̀lé òkè alùkùránì dáadáa lágbọn sí gbẹ́dá alùkùránì dáadáa ṣébùdó alùkùránì gbìyànjú kó ha bó o bá rí ha kò lè ìlú ẹ kó nú àwọn alùkùránì ìbára nù àdá yá àtúnṣe máa ti wá ha báyìí tó bá ti gbójútó àwọn ológun kò mójú tó lọ́wọ́ tó kùrán nítorí ń kà ń kà dáadáa ó ń gbìyànjú àti lágbo ìpa kùrán ó dẹ̀ tó ń lu ẹnu ọba tọ́lọ́ ní kò gbé yẹlẹ̀ bàbára rẹ̀ ti mọ́ ń jẹ́ bí káàdì kùrán wà kọ̀ sọ́dẹ̀ wà ń lam tẹkùn hafidan ìlú kùrán. ó pàtàkì ó kẹ́kọ̀ọ́ ń tó wọ́n mẹ́ dáadáa láti ìdáwó náà yá nínú kùrá àmọ́ kò kí ń lo nǹkan tó ké láǹkà ní táà nínú kùrá ni ayà àfihàn yẹtù lóun náà hú naa ní gbogbo jẹrà ní kíkà rẹ̀ dáa abdullahi bin abbas sọ fún ìrìn ay yẹtàbí òun náà يتبعونه حق اتباعه وانت لان القرآن وكي يقاتل لان القرآن jẹ́sí kòránì wà nínú ìgbésí ayé ẹ̀ ìyẹn wọ́n náà fi wà ní àwọn ahàlùlù kòránì kòránì ó dẹ̀ wà nínú ìgbésí ayé ẹ̀ pẹ̀lú káàrí pé ìrìn àjò ìgbésí ayé rẹ̀ ní bó ṣe ń wà bó ṣe ń múra bó ṣe ń ṣẹ́sìn òun fi ń tẹ̀lé tó wà níwà kòránì àmọ́ kòránì sọ báyìí olùkọ́ránì ní alọ́ báyìí ó lọ sọ́nà báyìí alùkùránì ni a dúó ìwọ̀n sáré alùkùránì ni a sáré ìwọ̀n dúó alùkùránì ni a sùn ìwọ̀n dìde alùkùránì ni a dìde ìwọ̀n sùn opposite ló lápá lára jẹ five lóòótọ́ o lè ṣe gbogbo ẹ̀tàn òun o lè ṣe tán gbogbo muhammadu alùkùránì olùmọ́lẹ̀ sáfù gbogbo ẹ̀tàn gbogbo haram haram haram gbogbo àṣẹ kùránì olùmọ́lẹ̀ sí gbogbo ẹ̀tàn ìtorí ìtumọ̀ tó fi ń jẹ́ ìwádú ọlọ́run náà nìyẹn yóò wá máa dásí pé ẹ̀kọ́ kan àwọn oníṣẹ́ ìkan wá ń tọwọ́ rẹ̀ wá tí ń dàbí ẹ̀ṣẹ̀ ẹ̀yìn tó wà tó fi ràn rẹ̀ lọ́wọ́ ni pé àtàwọ́bá wọ́n lè ṣọpa tí ó bá kú ń bẹ̀ mọ́ di bẹ̀ mọ́ ẹ̀lọ́ tó tọrọ أن يوفقني وإياكم لما يحب ويرضى وأن يجعلني وإياكم من أهل القرآن ومن أهل الله وخاصته وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك شاء الله لا إله إلا أنت استغفرك وأتوب هل السؤال؟ تفضل أيوه أنت لولا

فإنما الغاية من الوضوء الطهارة من الحدث الأصغر الطهارة من الحدث الأصغر فكل عبادة كان شرطها الطهارة من الحدث الأصغر يجوز القيام بها بوضوء واحد وإن تعددت وإن تعددت مثلا توضعت وقت صلاة الظهر توضعت وقت صلاة الظهر وصليت صلاة الظهر ثم بعد الصلاة تريد أن تقرأ القرآن ومن شرط تلاوة القرآن عند بعض أهل العلم عند بعض أهل العلم لأن هذا محل خلاف الطهارة من الحدث قبل قبل التلاوة أو قبل قبل قراءة القرآن وعند قد أديت صلاة الظهر هل تجدد الوضوء من أجل تلاوة القرآن؟ هذا غير واحد ليس شرطا ليس شرطا ولا بأس لو جددت الوضوء لا بأس لكن ليس شرط ولا ينبغي أن يقال لا يجوز القيام بوضوء واحد أو لا يقيم بعملين بوضوء واحد هذا الكلام بعض ساقط هابط ساقط وماذا؟ لماذا؟ فإنه ورد عن بعض السلف أنهم يصلون تقريبا أربع صلوات أو ثلاث صلوات واجبة بوضوء واحد بوضوء واحد فالشرط أن تكون طاهرا للحدث الأصغر فإذا أنت طاهر من الحدث الأصغر فلا بد بالقيام الأعمال التي من شرطها الطهارة من شرطها الطهارة فالصلاة وتلاوة القرآن ما إلى ذلك من الأعمال إن شاء الله الله أعلم سؤال آخر تفضل أو أنت هي في بريد لا ي... آه مسلمي tó yẹn kèfèrí jẹ́ nígbà tàwẹ̀ láyé ṣe yóò ṣe yíra lọ́pìyà kò lè ṣe gbé o lọ́ṣẹ́ jẹ́ mẹ́jọ máa azọ́mù haram máa ayé ìsà káfíra ó kára ó anybody ó jẹ́ mùsùlùmí ó àbí òkè ṣe mùsùlùmí kò wá jàǹbí ẹ̀rọ kó wá ah, ah, ní bàbá aláwo ni à ọ̀ nínú wájú ọlọ́run ọwá sàbòsí fún èèyàn wọn àbí ah, kírísítẹ̀lì ah, ní ọ̀ní lọ́wọ́dé ọlọ́run àbòsí ààfẹ́ lọ́dọ̀ ẹni bọ̀dẹ̀ wọ́n sì sí mùsùlùmí wọ́n sì fẹ́rí nínú ẹjọ́ òṣèlú tó bá dá ìpè àwọn àbúrò ni yóò ti ṣe ra rẹ̀ ẹni tó bá sàbòsí fún láyé alẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ kó rẹ̀sàn gbà lálẹ́pẹ̀ yàrá àti fi nǹkan mí rọ́pò fún nínú àyẹ̀wò tó bá dá ìpè àwọn ìwò wà jẹjọ́ pé wọ́n ṣe àbòsí àmọ́ òun ní ládàpọ̀ tí ó tún wá gbà wọn lọ́wọ́ rẹ̀ níjọ́ gbé ìlànà pé àwọn ọmọ orí pé ẹni tó bá ti kú ní káàfì kò láìjẹ́ náà pẹ̀pẹ̀ tí ó wọ̀ àyàfi wájẹ́ kí wọ́n tún wá dì ní ẹsẹ̀ rẹ̀ ó tún wá dì dé ìwọ̀ ló jẹ́ kó burú jáì ìwọ mùsùlùmí káwá ní ìwọ náà padà wá ń àwọn ẹ̀ṣẹ̀ tó wù tẹ́ láyé ìwọ ló wá ń forí kóyà oníyùnà ìwọ ló ń forí kóyà onítẹ́tẹ́ ìwọ ló lọ forí kóyà ọ̀mùtí lọ́nà o níjọ́ tó o bá ti lọ ṣe àbòsí fóníyùnà o ṣàbòsí fọ́mùtí o ṣàbòsí onítẹ́tẹ́ tó bá dálẹ̀ pìyàmọ̀ ọ̀rọ̀ wá di afẹ́gbẹ̀tọ́ lọ́wọ́ ara wọn o wá ládùúgbò níṣẹ́ ládàá tán lè fún mọ́ béèyàn bá ti ẹ̀lú òfẹ́ mọ ìjàmbá àwọn èèyàn mo fẹ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìpè kò wá fẹ́ kán mọ bú kán tó mọ bú nu ládà rẹ̀ ìyá rẹ̀ gan-an bá mọ sọ̀rọ̀ rẹ̀ mọ́mí àti dábì ẹ̀ àwọn ní kó mọ sọ̀rọ̀ wọn láì dá kó mọ sọ̀rọ̀ wọn lẹ́yìn kó mọ bú wọn kó mọ ṣe ẹyà burúkú wọn yóò lè jẹ́ pé tí èèyàn bá ti orí kó ládà rẹ̀

àkọ́kọ́ aṣàlàyé ṣe pé láti àrùn Qur'an alhimdu bí ti ṣàrtàn alhimdu káha Qur'an ti ṣàrt láti àrùn Qur'an ha àmọ́ ká ní èyàn ha Qur'an wá gbàgbé kìí ṣe nǹkan río kìí kí ni jama kó mọ́ ha Qur'an rárá ó lórí fún kó ha kó gbàgbé lọ lọ́wọ́ ìwọ́n tó bá ti ha Qur'an ìwúfẹ́ lórí rẹ̀ gan pẹ̀lú pé bóòlù ṣe lánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ṣe advice àwọn tó ń ha Qur'an ó ní ta'ahadu al-Qur'an ó ní Qur'an tẹ ha yẹ gbájúmọ́ muraja ẹgbájúmọ́ báwo ni kò ṣe ní lọ ọmọ ẹlọ́wọ́ Qur'an tẹ ha ẹgbájúmọ́ báwo ló ṣe kò kí muraja àyọ pọ̀ ó ní torí pé al-Qur'an ni mọ̀ ẹni wá ṣàpàràgbà bí eventual ẹgbà tí ó ṣe fọ́rọ́jà àdáadáa àbí ìgbà míì àwọn tó lábẹ́ tí iṣẹ́ bá tún ti pọ̀ ó tún ṣe ń ṣe kọ́ọ̀sì báyìí ó tún ṣe kọ́ọ̀sì báyìí ó tún wà ní jámíà ó wà ní gíní kan iṣẹ́ ìbá wà ráyè ti mọ̀rọ́jà mọ̀rọ́jà náà ni òní ráyè ní ìgbà wà níbẹ̀ ni tó bá wá ń tún há padà ó wá níbi ní ṣòro kó a gbẹ̀bí ṣòro kí n ká wá ọba èyí ó sì wá náà alùlùkùrán àti wà ọkùnrin àti láti wà náà alùlùkùrán lè ṣe bí tólùkùrán lè ṣe ṣàn ṣojú wọn ti pé tó bá kẹ́ sí mọ́ ka kùrán dáadáa ní ṣe tìláwà dáadáa lẹ́yìn ṣe tìláwà dáadáa ó tún wọ́n pè pẹ̀lú dáadáa ó tún wáyé mọ̀ nípa kùrán ìwọ̀n tó bá rẹ̀ ṣe mọ́ بارك الله فيكم صلى عليه وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته